adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún àlẹ́lọ́wà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bákanáà atọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún gbogbo àwọn sàhábà rẹ̀ kọlọ́kùn bá kẹ́gbù wọn ní àpapọ̀ àti ọmọ ẹni tó bá ń tẹ̀lé ìlànà ìyẹn rúfin ọlọ́run eléyìí ni júmọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú ṣáàrù Ramadan kì í ṣe al-yawmul awwal من عشر الأواخر وجاء ọjọ́ إنه نواتي وبين رمضان، ó gbẹ̀yìn Ramadan gbogbo náà lámọ̀ tí ó pamọ́ sí wa pé oṣù yìí oṣù tó pàtàkì ni oṣù wa pàtàkì tó mẹ́wàá gbẹ̀yìn kan tó tó fi pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe lákalẹ̀ fún wa yàwá Aisha radiyallahu ta'ala anha ó ní kánà nàbí wa sallam ó ní anábà Muhammad ìbá dákàlà làásù nígbà tí mẹ́wàá Ramadan yìí tó parí nígbà tí ó bá dé tó wọlé ní ìtòyẹ pé ọjọ́ ní náà ni àkọ́kọ́ mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan ti ọdún ilé ìtàǹbà lọ yìí ó ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí mẹ́wàá ìbádé àhìyà láìlà yóò yé òru yóò yé òru báwo ni ó ti yé òru yóò ní hí bèèrè ìbádá pọ̀tọ̀ áàtì ìyẹn pé oríṣiríṣi ìjọsìn ìsúnmọ́lọ́ náà ni ó fi yé òru yẹn làwọn àfa mi ìdìgbà pẹ́ ní wọ́n bá ní ẹ̀yà yé òru yẹn pé iṣẹ́ tí ó ṣe ń bẹ̀ kò ní jẹ́ pé ọ̀kan wọn yóò pọ̀ alánàbí a máa yé òru mẹ́wàá bẹ̀rẹ̀ yìí pẹ̀lú jọ̀sìn wà á ìkọ̀kọ̀ àhàlà bákan náà kò ní bá mọ lórí ti ẹnìkan yóò di àwọn ìyàwó ẹ̀ pé káwọn náà tí a náà gbìyànjú láti súnmọ́ ọlọ́run bọ̀bá àríkẹ́ ọlá a sì mọ̀ pé kí àwẹ̀ tó dé gan ànábì ṣe wá lákín pé kọ́nà kó bá ń tẹ́ ọkùnrin kan tó jí lóru tó fẹ́ ṣiṣẹ́ tọ́lọ́ tó wá jí ìyàwó rẹ̀ náà tètò mo bá ń dààmú ìyàwó ìgbà kó wọn mi ṣe lójú bẹ́ẹ̀ náà ni ànábì ṣàdúrà fóbìnrin náà tó náà jí lóru pé kó tó náà jí ọkọ rẹ̀ nígbà tó ń bá wà lójú ọkọ rẹ̀ kó náà wọ́n mi ti lójú láti rẹ̀ kó tají bá ti máa ń ti fọmọ kékeré èyí là ń fa ní kí ọkọ àtìyàwó kẹgbẹ́ sì yé òsì kíní kíní kan nú àkejì sí kíní kejì wọn bá ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kejì níbi tẹ́sí òsì yé wọn òsùnmọ́ kó díjà ṣùgbọ́n wọ́n tẹ́tí gbọ́yé ní yóò mọ̀ pé àbí oríire ní kò wọ́n sí kò ní rí sí láìsí eléyìí ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ kí ọmọdé tó dé nígbà tí ọmọdé bá dé gẹ́gẹ́ lóye kó tó lè fi nǹkan lẹ́mìí wá sí ìyẹn ló pàṣẹ pé nígbà tó lè bá ń gbìyànjú mẹ́wàá gbẹ̀yìn yìí ayé kọba ahàlà ni mo ń jí àwọn ìyàwó rẹ̀ wàṣáàdà mi ìbára bákan náà yóò fún ìjà rẹ̀ kó lé bìmọ́nà àlùsíhá fìlì ìbáàdà yóò gbìyànjú lórí ṣíṣe ìjọsìn eléyìí ni ìṣẹ́jẹ́ àlọ́wà nínú mẹ́wàá gbẹ̀yìn yìí inú dé tó ń fi dáyàtọ̀ sáwọn yòókù lẹ́pẹ́ náà yòókù náà à ń ṣèjọ tìfúnpẹ́ tó yé ti ẹbí jẹ́ tó lékè ń kà pé òru kan ó wà nínú ọjọ́ yìí tó yẹ pé òun ni abdul layal alẹ́ islam sábà gbogbo àwọn òru tá à ń lò ní gbogbo ọjọ́ ọdún tá ń lò láyé lọ́dún kan òru náà ló lọ́lá jù àwọn àbáfẹ́ òru lẹ́yìn láti nìkan ní òru lọ́lá jù tó bá yẹ sàn báyìí tá a ń lò ní lọ́lá jù àwọn lọ pé ọjọ́ àràfá ni àti ọlọ́jọ́ ọdún iléyà ni ṣùgbọ́n ètò bẹ́ẹ̀ lékè ní ọjọ́ ọ̀sán báyìí ń lò oníyàwó òru lẹ́yìnlá tó kọ́dé ní ti ọlọ́run bọ́ba àlekẹ́ọ́lá tí ó sọ Al-Qur'an kalẹ̀ ọlọ́run ní inna anzalnahu fi laylatin mubarakah ìyẹn gbígbé aṣọ Al-Qur'an kalẹ̀ ní òru kan ojóru alákànlé bákan náà ọlọ́run inna anzalnahu fi laylatil qadr ẹ̀pẹ́ aṣọ òru aṣọ al kalẹ̀ ní òru Laylatul Qadr وما أدراك ما ليلة القدر يوم فتكيوي تنظم ليلة القدر خير من ألف شهر أروكني ṣùgbọ́n tó ṣe déédéé àbí tó tún ẹgbẹ̀rún oṣù bẹ̀rẹ̀ nígbà tá a ẹni yóò jẹ́ nǹkan bíi twenty three years four months òru wá wà

ní sísọ̀kalẹ̀ ní ìsinjẹ sísọ̀kalẹ̀ gan ó sọ̀kalẹ̀ nítorí pàtàkì oruṣu tànà balùwì màláìkà àwọn màláìkà ọmọ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ òfìyà ìtọ́jẹ́ rúrú láàrin wọn jẹ́ tí ń ṣe alìmọ́lákù Jibril oní sọ̀kalẹ̀ látara káwà witness lórílẹ̀ min kulli ọlọ́mọ ẹ̀fọ́ àwọn ẹ̀ṣẹ́ ẹran wọn láti wá máa sọ àwọn nǹkan oríire fáwọn èèyàn ọlọ́ni sàlámù níyà òru yìí àlàáfíà ni wà ń bẹ ìkẹ́ ló wà ń bẹ hátà mọ́sílá ìlúfàjẹ̀ yóò ṣe wá máa lọ rèé nígbà yóò tán òun náà nígbà tí àlùfàjà rẹ̀ a máa pẹ̀rún tó ló pé àlùfàjà rẹ̀ ti yọ tí a wà bẹ̀rẹ̀ àwẹ̀ ìgbà yẹn ní òru yìí yóò tán òru ti máa ń bẹ̀rẹ̀ nígbà tó rún bá ti wọ̀ tábà ló pé òru kan ó bẹ̀rẹ̀ láti ìgbà tó rún bá ti wọ̀ fáà ń sínú àti bọ́ sínú òru gbogbo ní ẹ̀ bá ń ṣe látìgbà ẹni tó fẹ́ gbìyànjú láti lè kò ń gẹ́ òru yìí ó ti bẹ̀rẹ̀ látìgbà wọn látara anú ọlọ́ọba ọba àlékiọlá tó ti fún àwa àkúmọ̀ yìí ó wá ní òru yìí ọlọ́ọba ọba àlékiọlá ó fi pamọ́ fún wa lẹ́ka mọ̀ pé ìjọ kan pàtó ni torúkọ lọ́n fẹ́ kí a máa ṣe ìbádà gbogbo ọgbà kò fẹ́ ká jẹ́ àlùmọ̀sùnmí ẹtí bá jẹ́ àdójẹ́ títí náà pé ìgbà báyìí nìkan ni mo ń ṣe ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí títí wá wà nù rọmọdán nìkan níbi ń kírun tí rọmọdán bá lọ tán kò ní kírun wọn. ẹlòmíì ọjọ́ ọdún nìkan ìnáwó kírun tiẹ̀ ọlọ́run ti lẹ́ka rí bá wọn. àwọn àtìkò fẹ́lẹ́ lọ́lá kọ́lá tiẹ̀ tó pọ̀ kí ìbàdà wa lé kun ní ṣùgbọ́n kì í ṣe pé bá kò ń bá lọ tán àní ṣe ìbàdà náà. àbátìkò nìkan làánú ẹ retí. inú àánú ọlọ́run pé ọlọ́run fi òru lẹ́yìn láti ìkọ́jẹ́ ó sọ nínú hadithi yàwó aisha radiyallahu ta'ala anha ní ti al-imam al-bukhari tí wọ́n gbà wá ní adna rasulullah sallallahu alaihi wasallam qal alánàbí sọ wáyé pé taharraw laylatal qadr ìgbẹ̀yìn ramadan ní mẹ́wàá tó gbẹ̀yìn ní 21 bí alẹ́ ànẹ́ta lọ́lọ́ yìí kálálẹ̀ 23 alẹ́ 25 alẹ́ 27 alẹ́ 29 ẹ̀fánẹ́bí òsọ́jú péjọ tọ́tọ̀ ní ìṣèlú wíjẹ̀ ní àwọn òǹkẹyẹlẹ́yọ kọ̀ọ̀kan ní ẹmọ wa bákan náà anábà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam inú hadithi Abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma yẹ́wọ́ ṣe wà lákọ́lẹ́ ní sọ́yí Bukhari wa ní Muslim ẹni anna rọ́jùlá min ashabi rasulullah anna rijalan àwọn èèyàn kan nínú àwọn sahaba nígbà rasulullah kúrú laylatul qadr fil manam ana rí laylatul qadr lójú àlá ṣe sábàáyì àwáàkẹ́ ní méje tó gbẹ̀yìn tàbá méje tó gbẹ̀yìn àmọ́ lórí fẹ́rin kiri báyìí ó kú méje ní méje tó gbẹ̀yìn àwọn asọ̀fánàgbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì a ní kúrò ọrù ìyá kún irú tẹ́ẹ̀rí wọn èmi náà rí kọ̀dìsàwátọ̀ afífí sábọ̀ ilẹ̀ àwáàfẹ́ ìyẹn pé àlá gbogbo yín tó kálùkù láti ẹ̀ yìí ó fọ́lìyàtàhàríhà fi sábọ̀ àwáṣẹ́ ànábì sọ pé ẹni tí ó bá wá kó wá méje tó gbẹ̀yìn ṣùgbọ́n ànábì tó sáwọn ọ̀rọ̀ míì láti máa gbọ́ nǹkan ní ìyé bẹ́ẹ̀ tó jẹ́ pé ní ààlé sọ pé ìjọ kan báyìí pàtó náà ni ó bọ́ sínú àwọn olùsí nínú ìwáyà Abu Hurairah tó náà wà nù Muslim ẹ̀nà nígbà mọ̀ sọ́wọ́ ìpé ní uridu Laylatul Qadr wọ́n fi Laylatul Qadr àní thumma ayqadhani ahli báàbù ahli ìkan nínú ìyàwó mi wá gíní fanusituha ní ìbá gbàgbé rẹ̀ ẹ̀jẹ̀ gbàgbé ẹ̀ faltemisuha fil-ashri al-gawabir ẹ̀ máa wá ní àwọn mẹ́wàá ní tó ṣẹ́kù bákan náà àdúgbò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú wa ní sahih Bukhari àdúgbò Muhammad sallam ní kárajà ní yóò fi rọ bilaylatil qadr ẹnu jáde láti lọ sọ ọjọ́ tí laylatil qadr bọ́ọ̀dì fáwọn èèyàn fatalaha rajulan minal muslimin ṣùgbọ́n méjì kọ̀rọ̀tù lè òkúbẹ̀rọ̀ kùn bí lẹ́yìnlá ti kọ́dì mo jáde láti sọ ọjọ́ tí lẹ́yìnlá tó lè kọ́dì rí bọ́ ti fún yín ni fàtàlá ha fùlánù wa fùlánù mo lágbájá àti lágbájá tí wọ́n jàun farufe àti ẹjẹ́ kan agbé òru ilẹ̀ yẹn pé jọ̀ǹ gan-an ìmìnà ọba mọ́mọ́ àtàáyà kúnà kẹ́rọ̀ ńlá kan fún yín fàǹtẹ̀mísúhà ànábì ní ẹ wa wá fi sáàfì à ìyẹn pé túwà tí ààrẹ bá kú mẹ́sàn-án wà sáàbì à nígbà tó bá kú méje wà lẹ́kàálẹ́sà nígbà tó bá kú márùn-ún ẹ pé gbogbo àwọn ìwàyà tó bá ń wa ìtàn mí náà tún wà bẹ́ẹ̀ kò sọ pé ìjọ kan pàtó báyìí náà ìtàkàmọ̀ pé láàrin àwọn ìwàyà ni pé ní ṣẹlẹ̀ àwùtáàrì láwọn odd number ọlọ́jọ́ ẹlẹ́yọ kọ̀ọ̀kan ti twenty one twenty three tó yẹ pé àlàyé tó wà lórí yẹn náà ìyẹn ní ẹnu àfọ́ òfìkò pé ìjọ kan pàtó ní Lailatul Qadr àrínú àwọn sálásán ti fi òru 27? seven àrínú wọn tí wọ́n sọ bẹ́ẹ̀ àrínú àtá ní òru twenty three ní àrínú wọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ méjì sọ ni pé ààrùn ìlẹ́gbẹ̀lá tó mọ̀tàdàsílà orú yìí òṣìṣẹ́ ìjọ kẹfà tó ní mọ́ wá nínú mẹ́wàá tó gbẹ̀yìn yìí ó lè jẹ́ 22 lọ́dún yìí kó jẹ́ 36 ó jẹ́ 36 lọ́dún mi ó jẹ́ 23 lọ́dún mi àdínú àwọn àfà àtọ́tọ́ bẹ́ẹ̀ pé torí ẹ̀ náà lọ̀rọ̀ sí àwọn wá yóò fi dúró lórí ẹyọ kan pé òru tí mo ń ṣíìpì ni kò síjọ́ tí lè bọ́ radiyallahu ta'ala anhu àwọn wá sọ̀rọ̀ pé nínú mọ̀jínú fatawa wọn ní làkínà ìwítìrì yakunu bí ìtìbárì ìdìmáàdì ń tọ́bá ń káwo ọ́dún nọ́mbà ọlẹ́yọ kọ̀ọ̀kan yẹn náà à ń wo èyí tí a ti lò sẹ́yìn ní sábàwọn tá a ti lò àwọn onílò ní tó yẹ pé ní ìyẹn la fẹ́ lò ẹni làá mọ̀ pàtó ayẹ́kẹ́ ìsáàfì máa wá tàbá fẹ́ lórí ọdún nọmbà sáàtì wọjọ́ sáàtì lóbọ̀ àmà wá ní ọ̀n 21 wà lé ìlàtí sàláàtì wà ìṣèrí bákanáà àmà wá ní ọ̀n 23 wà lé ìlàtí khamsi wà ìṣèrí wà lé ìlàtí sábà wà ìṣèrí wà lé ìlàtí sèse wà ìṣèrí àmà wá lọ́n 25 27 àti 29 torí pé àwọn ẹ̀yìn ọdún nọmbà sábà wo sáàtì lóbọ̀ wọ́n wáyà kúnnù bí ìtìmárì máa tàbá kọ́ ẹni ṣùgbọ́n kátólé gbọ́ yí lọ́nà ìbí alẹ́bí ni ẹwà tí ọ́d nọ́mbà káwá wo tó ṣẹ́kù lẹ̀ ẹni láyé tó bá wo tó ṣẹ́kù lẹ̀ bá ṣe máa wà ní on twenty two on twenty four on twenty six on twenty eight pé tó tó bá pé lọ́dún on thirty ẹni pé gbogbo ọ̀rọ̀ yìí náà ló lọ tó bá nẹ́bí ọ́d nọ́mbà tẹ́ ìtó ṣẹ́kù ni àwọn ìgbẹ́ngbẹ́ lágbo àkẹ́gbọ́ yé pé rárá yìí bá ń bọ̀ lákà yọ́n tó gbélé iná ẹ̀ ń tọ́ka lórí wípé ìjọ yìí kìí ṣe ìjọ kẹfà tó sáàmù ètò wá di orí báwa òníkà ṣiṣẹ́ takuntakun láwọn òru yìí kálíbà ṣe kòǹgẹ́ òru náà kápá àwọn ẹjọ́sìn tó yẹ ká ṣe àwọn ẹjọ́ dáadáa lẹ̀ wá mú àwọn ẹjọ́ kan pé ìjọ yìí ni ọjọ́ yóò jẹ́ kó mú lọ́dọ̀ ara rẹ̀ pé ìjọba yìí ni láìlátùlù kọ́dìrì ìtọ̀dọ̀ tiwa ẹgbẹ́ ni kí òdá láìlátùlù kọ́dìrì gbogbo àwọn mùsùlùmí la ní èyí kan máa lọ pé láìlátùlù kọ́dìrì ti mọ́ṣáláṣí tí láìlátùlù kọ́dìrì ti ilé kéwu tí láìlátùlù kọ́dìrì àwọn aláṣẹ láti ní òkú bídíà ẹni láṣẹ láti ìjọ yìí ìjọ kan téèyàn má fi lè bá máa dájọ́ rẹ̀ bá máa fi sọrí ìjọ kan péjọ yìí ní láyé láti olùkọ́jọ́ lè jọ wa àdébà mọ́tò sọ́lá tó ń palìtẹ̀lẹ̀ sóòhà gbólóhùn tánàbí lóyún palìtẹ̀lẹ̀ sóòhà ẹ̀ máa wá tánàbí lónìí. bákan náà fàhárọ̀ ẹ̀ máa sọ ṣé máa gbólóhùn ilé ní lárúbáwá kò sẹ́ni báyìí jọ kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ń wá ní báàmọ̀ pé báyìí ló wọ́n ní ẹ̀rí kò ní júmọ́ àmì ààrẹ mọ́ wa mọ́ àti mọ́ ẹjọ́ tí júmọ́ yóò bọ́ sí bákan náà làwọn ẹjọ́ tí míì sáà ti mọ̀ gbà táwọn bọ́ sí ṣùgbọ́n òru Laylatul Qadr òun àmọ́ ìgbà díẹ̀ eléyìí òun ni tí ó gbọ́dọ̀ jẹ́ àdìsọ́kàn mùsùlùmí gidi tó bá tó wá rí báyà jẹ́ pé gbogbo mẹ́wẹ́wàá gbẹ̀yìn yìí ìyóò fi ṣe nígbà tí ilé ọba mọ́jọ́ kejì òun ó mú pé kò ní sáyàn lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí àwọn àfa máa ń sọ fún wa tó wà lákọọ́lẹ̀ nínú ọ̀rọ̀ wọn èèyàn ń sọ ọlọ́run orú yìí lẹ́bà ẹ̀sọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ èèyàn máa ń ṣe ń bẹ̀ iṣẹ́ gẹ̀rẹ́ ní a ṣe iṣẹ́ tó sì ní a ṣe yìí kèé iṣẹ́ tó jẹ́ tuntun iṣẹ́ tá a ti ń ṣe tẹ́lẹ̀ náà lẹ́bà ti kàn gómìnà ìbápadà tẹ́lá ládàá fún àwọn náà ní alẹ́ ìṣẹ́ká ṣùgbọ́n bá kún sínú tẹ náà àwọn akẹ́bà ń ṣe bọ̀ tẹ́lẹ̀ náà ní yorùbá èèyàn fún adájúdé alẹ́sàn fún wa pé a kóra wa jọ àdúntà àtọ́sàlátù àṣemọ́díwù àṣekówó jọ alùbàndírì ní gbogbo àwọn àdádálẹ̀ báyẹn máa ń ṣe eléyìí kìí ṣe lànà àwọn mínú ta kálẹ̀ ìgbẹ́ èyí tẹ́ lànà kátó wá sọ pé ní bàtàbà tó ń ṣe láìláṣùn kọjẹ̀ torí wípé ní bóòrù ìṣe lọ́bá tó tí ẹ bá ṣe àdájá lẹ̀ ṣe ó súnmọ́ kí ládá ipò kódà kó ṣe tó ń jẹ́ òru yìí torí bá lọ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam onímọ̀ ní amílà amílà kan lẹ́yìn àlẹ́ àmúrú náà tí ó ti pàmí ṣe wá mẹ́fẹ́ ṣe báyìí fàwọ́ àrọ́ṣù àdàpadà sí ni. sọ̀yẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó ń gbé òru yìí tó jẹ́ pé tó ṣe ń gbé òbá kò yẹ pé dípò kò balada bẹ́ẹ̀sán orí ṣe pọ̀ tó bí ọlá rẹ̀ ṣe pọ̀ tó kò jẹ́ pé àdáda lẹ̀ ní oṣù dípò kò balada kò tó máa kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni ó tún gbà mẹ́ èèyàn rí sí ọ náà ìdí ò bá ti sí lára rẹ̀ ẹ má jẹ́ àbáwọn lọ́wọ́ sí ẹ má jẹ́ onúyàn kan ti wá ẹ á pè mí ayin fáìtì ní sílá tó kọ́ nínú yìí fún òṣèlè kọ́run sí wọn lẹ́nu ẹ má yẹ kójú yẹn ti wá torí pé ní ńlá dábẹ́ yẹ kárí sáà bá ṣe nǹkan ìbúdí ẹ ká ṣe ìyọ̀nẹ́ni ẹ̀yẹ ló ṣe ọlọ́ nínú àwọn ẹṣẹ́ gbòógì tí a ṣe láyéláyé látò ìkọ́dé tọ́pọ̀lọpọ̀ mí è fọkàn sí tó sì lè mọ́ mú ní ládàá nínú ẹṣẹ́ gbòógì tá a ṣe nínú láyé látò ìkọ́dé ó ní àwọn nǹkan tó lọ ń ṣe lọ́nà yẹn fún wa tó lọ́nà ìlú wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní ọlọ́ọ̀bọ̀ ọba àlejò láti bá ṣe ní bàmá àtàkọ́ rọ̀ọ̀bà ilẹ̀ yà àhábà ìlẹ́yà ní ìmọ̀tàrọ́tò àlẹ́ kò ní fi nǹkan kan tó mọ́ mi nínú ìjọsìn kí wà á nífẹ̀ẹ́ títí tó ní tí mo ṣe lọ́rọ̀ èèyàn fún ẹgbẹ́ bá fi súnmọ́ lọ ní inú òru yìí yìí dákọ̀ pé pàwọ́lìtì fún ni tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ èèyàn fún wa jẹ́wọ́n ẹgbẹ́ bá fi ní tó rí bá tọ́lé nǹkan ọ̀rọ̀ ẹ̀fà pọ̀ sílẹ̀ ní pé ká lọ sínú mọ́gírùpù ẹlòmílẹ̀ lọ́rùn yìí lára ẹlòmílẹ̀ lọ́rùn yìí lára lóru kò sì kí mọ́gírùpù níjọba nǹkan ọ̀rọ̀ èèyàn tó lọ bá ní àtijọ́ nǹkan ọ̀rọ̀ èèyàn lọ́dún kọ̀ọ̀kan wò ìyẹn lọ́kọ̀ bẹ́ẹ̀ pé ẹni tó bá dúró déédé kò sí bí òṣè ní nípa nínú láìláàtò ìkọ́dìrì tó yóò láti mọ́túrú mọ́túrú náà sì làkọ́kọ́ ọṣẹ́ bá kọ́kọ́ ṣe tóru bá kọ́ dé tó wá sí tó fi ní ọmọ bákan náà ní ìṣá iná tó dé òkè ilé nínú iṣẹ́ téèyàn ó kọ́kọ́ ṣe láti ṣe kò ń gé òru yìí ni téèyàn bá fọ́nà èèyàn lẹ̀ wá ló ń ṣe náà sílà eléyìí ò bá mu tó torí pé ń tọ́nà ọkọ̀ owó tọ́nà nífẹ̀ẹ́ sí jù ònàfilẹ̀ ànábì ní ọlọ́run ní ẹrú òní fi nǹkan kan súnmọ́ mi níṣẹ́ ìjọsìn tí mo nífẹ̀ẹ́ sí tó ń tí mo ṣe lọ́rọ̀ yẹn fún wà láyà sáálò làábù bákanná ẹrú òwà ní ẹ̀kọ́ kò ní bò tí àpapọ̀ tó bá sọ̀rọ̀ yẹn tó wà máa tàwọn ẹ̀ná sílà náà gbogbo ẹ̀nà wá sí tó wà nínú òru yìí náà àrí pé a ṣe lára rẹ̀ ní ti àyànná sílà káṣírun gbogbo táwọn ká pé ìpínta ajúdù ìyàmù lẹ́yìn tàràwé ní gbogbo tábà ká pé kárípa àyànná sílà gbà sí ìyàn bọ̀ ìmọ̀ tó ṣe ní láàánú ni pé níbẹ̀rẹ̀ Ramadan ẹ̀rìsáàmì yóò rẹ̀ náà sílá tó bá ti parí sí ládáyé tó pọ̀ yìí tó ẹgbẹ́ tó dún nímọ̀ ìgbà mọ́tara tí ó wà máa fà ilé ìdí ò bá mú ní. àyẹ̀ náà sílá bàbá tó lágbára ká tó fi kí agbára kó fún wa mú yẹ́bù ti wà ní ìlànà àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. nínú iṣẹ́ olórí bá tó ṣe onítìláwàtul Qur'an kàmáka quran inú òru yìí pàápàá jùlọ abẹ́ òpé òru yìí náà ni kùránì sọ̀kalẹ̀ sí bẹ́tùlẹ̀ ìfà sí sàmá ìtúnìyà ọlọ́run sọ̀kalẹ̀ sí sámà dẹ̀ndẹ̀lẹ̀ lóru yìí ni táwọn wá ní ẹ̀ tí à ń wá òru yìí lẹ́ni tí ń ka alukur'an ilé nínú tí ó dání. bákan náà àdúà kéèyàn máa kan

ìnáka àpò ìwọlọba tí máa ń sàmójúkò òfin ni tòṣìbòlù àpòwà ó sì nífẹ̀ẹ́ kéèyàn máa ń sàmójúkò fáfọ̀ àní láfọ̀ mọ́tà ìwà àpòyí tó sàmójúkò òfin mi ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ mi tó fẹ́ ti ń gbà bọ̀ tí ó ń tẹ̀lé tọ́lọ́wọ́ba tí ń kí orin ẹlẹ́ bákan náà ti ń ka alukur'an tó bá ń ṣàdúrà láwọn àsìkò yọ náà ó gbà òkè yẹn ṣàdúrà mo ti sọ àti mo ti yẹ kó mọ̀ pé bí o bá bí àjọ̀dọ̀ ẹnìkan òun ò sí àjọ alaka ìbáàdì á ní tí àwọn ẹrú mi bá béèrè mi lọ́wọ́ rẹ̀ ànẹ́bí fàíǹdè kọ̀rí ìtúpapọ̀ tó mo tún mọ́ wọn ọlọ́run bá wà lórí àlàárà gbogbo ti rí ti rí ní gbọ́ mo tún mọ́ wọn ń gbogbo tí wọ́n wí wọ́n dá lóhùn ọlọ́run sọ pé ìfà àfà bá pè mí kò sọ pé àfà ẹnikẹ́ni tó bá pè mí ni mùsùlùmí tó yẹ ká bẹ̀ ni tó bá ti dúró lé ọlọ́run dá lóhùn pé kẹ́nìkan máa fẹ́ bẹ̀ ẹ̀yin ò lè fàdó àkógbà kò tẹ́ tí ò lè fàdó àkógbà kọ̀ǹdíṣàn ọlọ́run sílẹ̀ ní ká fìfì ọlọ́ọ̀ni tó bá pè mí nu òjì ibùdó awátà dáa í ń dá lóhùn ìbáàdà àmì nígbà tí bá ti ń pè mí ṣùgbọ́n fàdíyẹ́ ń sí ibú lí ẹ̀yin ẹ̀dá mi náà ẹjẹ́ pè mí ẹsẹ̀ tọ́lọ́n ẹbí pẹ́ládùkọ̀ yìí kálukú ṣe tọ́lọ́n èyẹ ti súnmọ́ ìjà àdúrà nínú ló yẹ kéyẹ ṣe ládùkọ̀ yìí kó ṣàdúrà fàyè ẹsẹ̀ yìí bú ní ẹgbẹ́ tèmi àdìyú mi ní omi tẹ ti gbà mí gbọ́ tó bá ti gbà mí gbọ́ láàláwọ̀ yẹn ṣe dùn ó tọwọ́ tọ́nà tó nu iṣẹ́ tí mùsùlùmí yẹ kó ṣe láyé àwọn orí ìlú náà ní kó ṣe dùá bákan náà àbíkir ìmọ̀ ìrántí ọlọ́run oníranran oríṣiríṣi ìrántí ni kéde bíkìrì kábù bẹ̀bẹ̀ báwọn yẹn ṣe káàkiri òyìn ẹ wọ́n ń jó káàkiri ni wọ́n fi ń ṣe bíkìrì kan bíkìrì máa ń mú yàn súnmọ́ lọ ni gbogbo tí wọ́n náà bá nímọ̀ kọ́ fi wẹ́ kọ́ fi súnmọ́ lọ́wọ́ lọ́wọ́ bá àdéṣe ọlá bí subhanallah ìmọ̀ sí lọ iye tọ́lọ́ bá bẹ́ẹ̀ láyè alhamdulillah ẹ̀ subhanallah wa bihamdi subhanallah al-azim la ilaha illallah gbọ́dọ̀ tún tóbi jùlọ ṣé tọ́lọ́ bá fún ẹ lágbára oríṣiríṣi ìjọsìn náà èèyàn ni máa èèyàn ni máa ṣe ní àwọn òru yìí àti gbogbo àwọn iṣẹ́ olóore míì náà ní ìtì àmọ̀ àbẹ̀rẹ̀ ọba sùpánà wa tààlà tí ó fi ẹni kọ̀ọ̀kan wa ṣe kòǹgé iṣẹ́ dáadáa nínú òru yìí الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ̀ ẹ̀rùsìn ọlọ́run látara pàtàkì òru tá ń bára wa sọ yìí ọlọ́run ọba àníkẹ́ ọlá ó ṣe ní òfin fún wa ìjọsìn kan ó pàtàkì ní ìtì máa wáyé nínú Ramadan pàápàá jùlọ ní mẹ́wàá tẹ̀lé ìyàwó yìí ó náà ní àlẹ́ ìdíkà ìkóradó ní inú ilé ọlọ́run ìyàtàkọ́rù ìlàlá ìtàkọ́rù ìlàlá ìlàlá lè pé kéèyàn máa súnmọ́ lọ pẹ̀lú àwọn àjọsìn pàkọ́tù ìlàlá àti pé kéèyàn kí ó jẹ́ kí ilé sásìkò ẹ̀ báwọn èèyàn ó kéré lásìkò ó dojúkọ ọlọ́run ọba ọba àlejò ọlá láti máa jọ́sẹ̀ fún ilé à ń pè ní alẹ́ ìtìká ní ti máa ń ṣẹlẹ̀ ní inú mẹ́wàá bẹ̀rù ìfẹ́ wáyé kó jọ sí ilé ọlọ́run láti máa ṣe ìjọsìn tí ó jẹ́ tó ná tó pàápàá ìlànà kan tí ẹ̀sìn ńlá alẹ́ fún wa kàfẹ́ yàwó aisha radiyallahu ta'ala anha ó ní anna nabiyya sallallahu alaihi wa alihi wa sallam kana ya'takifu al-ashra al min ramadan ó ní anagba muhammad sallallahu alaihi wa alihi wa sallam a máa ṣe ń sá mata al-i'tikaf ní mẹ́wàá gbẹ̀yìn nínú ramadan حتى توفاه الله تعالى في طلب بعد الجلاء tí mo kó ní orí ilẹ̀ tí yóò fi pápọ̀dà sallallahu alaihi wa alihi wa sallam ilé wa lápọ̀lẹ̀ nínú Sahih Bukhari bákan náà Abu Hurairah radiyallahu ta'ala anhu قل كان رسول الله صلى الله عليه وآله وسلم يعتكف في كل رمضان عشرة أيام فلا نبي محمد صلى الله عليه وسلم أما الاعتكاف نمي وابي في أفاري رمضان فلما كان العام الذي قبض فيه اعتكف اثنين nígbà tó dọdún sí ọlọ́run bọba àlejọ́lá mo kúrò lórílẹ̀ lọ sí ti oní ogójọ́ ìkánẹ́rí gbé láti mẹ́wàá àárín òtúwádé ti ìparí lébi àti ìlànà ànábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam òun náà ni eléyìí láti túnmọ̀ súnmọ́ ọlọ́run láti wà ní inú mọ́ṣáláṣí ẹ̀yẹ̀rí tí wọ́n náà ètì káàpù tí a ń sọ yìí àkọlù yìí tó kéré jù ó ní fábílẹ́fẹ́ ó ní yọ́mù wà lẹ́yìnlá ìjọ kan ètì káàpù ìjọ kan òkèrè náà bá fa lọ́rọ̀ mọ́ra wọn lọ́nà ẹ̀sì pé ìgbéyẹ lè ni pé èyí tó kéré jù ní ìjọ ó pé gbogbo ìjọba ẹ̀ wáyé ìṣẹ̀tọ́ náà bá ti gbà yẹn ní ààyè ńbẹ́ ìmọ̀ èyí tó pé jù òní ìjọba wáyé èyí tó kéré jù òní kó jẹ́ ìjọ kan kí ọ̀sán kan àti òru kan kí èèyàn ló ń bẹ̀ èèyàn ló ti ọlọ́run etí èèyàn máa dé bẹ́ẹ̀ òun náà ní ìjọsìn tí èèyàn máa fi lọ yóò ti jẹnu mọ́ṣáláṣí ìdí àti ń kírun júmà ọlọ́run ọba alẹ́kẹ́ọ́lá wọn fèrè màsáàjì ẹ̀rí nígbà ń sọ̀rọ̀ ààwẹ̀ fún wa ìlú nígbà bá kójọ sí ilé ọlọ́run láti máa ṣe ìjọsìn ọba yóò súnmọ́ náà ọmọ ọba àlejò ọlá bákan náà ọlọ́run fi ṣe kò ń gẹ́ irú òru tí à ń bára wa tí à ń bára wa sọ̀rọ̀ rẹ̀ ìyẹn ló fi ọlọ́run yóò ṣe wà ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin ìnà fi ní anábà mọ̀sọ́lọ̀ sọ́láhùn ṣe é ti káàbù nígbà tó jáde láyé àwọn ìyàwó rẹ̀ tó pọ̀ sí ní láti máa ṣe àlẹ́ ìtìkáàfù yìí nínú mọ́ṣáláṣí lọ pé atọ́kùnrin àti obìnrin lọ lè àní máa wọn àfẹ́ẹ̀sì sani obìnrin tiẹ̀ tó bá ní mọ́ṣáláṣí tí ò sì ní wọn jẹ sí kéé ṣe dẹ́dẹ́ kò jẹ jọmọ ṣùgbọ́n ọkùnrin òun ò jẹ sí tiẹ̀ àfi kó jẹ mọ́ṣáláṣí jọmọ. ọkùnrin tó bá ń ṣe àtẹ̀síká ìtì àwọn náà fún òní tí ó máa jáde ní ìyí tí ò lẹ́sẹ̀ sí ìgbésí kan bá gbọ́ngbọ́n tí ó mọ jáde tí ó sì lẹ́sẹ̀ tó gbọ̀ngbọ́n bóyá fẹ́ jẹun ibi ń pa kò rí bí ó ti gẹ́ẹ̀jẹ̀ tí bí ó ti jìnà kò ní sáré lọ bákanẹ̀ tó jẹ àyètì ká ìyàwó rẹ̀ lé wá ẹ̀rù kó wá bẹ̀wò ẹ̀rì láti jáde síta ó lè sìn díẹ̀ tí ẹ bá ti rí ẹ̀rí pé sọfíyà kúbí tó fìyà yìí ìkan nínú ìyàwó anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó jẹ ìjà ummahati al-mu'minin ìkan nínú ìyá àwa mu'minin ọlọ́wà bẹ àníbà ọláwò ìtànẹ́bì ní ṣe àlèyìnká lọ́wọ́ alẹ́ alẹ́ ní ti fi jáde díẹ̀ ọ̀rọ̀ǹgbà tó ti lọ àwọn sọ̀hábà méjì kan rí àníbà Muhammad a ní wọ́n bá tẹ̀sẹ̀ máa ní wọ́n lọ àníbà pé wọ́n padà pé èmi àti ìyàwó mi là ń tọrọ ṣíṣe ìtọ́nù mọ́ bá máa gbé fún yín lẹ́mí ti ara nẹ́bí àti arábìnrin kan nínú òkùnkùn àmọ́ tẹ́ńtọ̀ pẹ̀lú iná tó jẹ́kọ̀ọ́ pété bá wà ní báyìí ó ti ṣìyàn gbọ́yé kí lójú ó ti wà kọ́ re. rẹ tóbi tó rí ni yí o àǹtí mi tí wá wá o kọ́má ò a sílà fáná wá pẹ̀lú obìnrin nínú òkùnkùn ẹ̀rẹ̀ ọ̀nà àdẹ́bí ṣe àlẹ́ ìkáàpù nígbà òní ó wá ara sí díẹ̀ bákan náà àwọn nǹkan àṣegáàlù àwọn tí ó máa kóró ìró yí bá ní tí ó fi wá ṣe àwọn nǹkan tí ó yàtọ̀ sí ẹ̀rí bí àríyànjiyàn bí àwọn ọ̀rọ̀ tí ó sàǹpa ní kéèyàn jìnà sí ní àsìkò yìí tí à ń bá dá ìwọ̀n bàbọ̀ ìyẹn rúkẹ́ ọlọ́run eléyìí ni ìkójọ tẹ́sí fọwọ́ sí péyàn fẹ́ túnmọ́ lọ́run ìtẹ́yẹ̀ tẹ́ fọwọ́ sí rèé ẹ wá rí àwọn àkójọ kan láàrin táwọn èèyàn ó lọ síra wọn rí tẹ́gbọ́n fẹ́ súnmọ́ lọ sáńpẹ̀ sí ní alìkádùwà sánà wọlé kádùwà tí bàbá lọ lọlé kádùwà láti jẹ àrùn ni kódà ní àgbọ̀dọ̀ ríta oṣù kan náà ló ń bẹ̀ islam ọ̀fọwọ́ tẹ́lẹ̀ tí a fẹ́ tó jọ pé mo fẹ́ lọ ṣe tọ́lọ́hún mo fẹ́ jìnà fáwọn èèyàn èyí tá a rí pa lè máa ṣe níbi àlẹ́ ìtìkáàfù yìí wọ́n bá rí fáwọn mùsùlùmí kan máa ń ṣe tán láwọn wọlé kálíwà ilé òsì ní ẹ̀sìn alimọ́n fún ọjà ní òtíra ti ń jẹ́ làtọ́ ìfìlìmọ̀ àárẹ̀ wọ́n sọ nù rẹ̀ báyìí pé ní wàhálà ìtìkáàfù ìtìkáàfù tẹ́sí gbé wáyé wọ́n wà ní kálíwà tó ṣẹ̀rẹ̀ ìyá oníkálíwà tẹ́sẹ̀fẹ́ olóbófinmu péyàn tẹ́ ẹ̀dá tó gbọ́ fẹ́ lọ sí lọ́wọ́ olóbófinmu báyìí náà má yà kúnnù fìlìmọ̀ sáàjì èyí bá olóbófinmu yìí nù mọ́ṣáláṣí ní máa jẹ́ ní alá yẹ́tùrù bí ìjùmọ̀ wàjàmà á torí tẹ́ ẹ bá lọ ṣe inú ilé ẹ̀rí ẹgbẹ́tọ́tọ́ kálíwà ní máa burúkú pọ́ wà ń bẹ̀ kò ní pé ilé kan náà lọ síra wọn mọ́ kò ní wá kírun jẹ̀mọ́ jẹ̀mọ́ tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo àpò ní wọ́n lè gbé ìwájú máa irú ẹni ló wà á jáde gbogbo àwọn abẹ́lọ pàdé ṣé ẹta wọlé adúwà fún ogójì ọjọ́ olùsẹ́ náà nìyí o kéèyàn tí irun jẹ̀mọ́ ìtànlẹ̀ lásán ó ti lágbá tó wájú ọlọ́run kéde kékeré kálùkù kò kí jẹ̀mọ́ bákan náà ni òtún wá sí júmọ́ àbọ̀kọ́ àmì ẹ̀jọ́ títà náà ní sọ ń pa àwọn tán mọ́ ìjúmọ́ alẹ́ àwọn ìdíkan yà lọ sọ́ra wọn òkè lọ jáwọ́ o náà bá fẹ́ kí ọlọ́run bá di ọkàn wọn pa tọ́mọ́ nílá káyìmọ́ èèkàn wá síra rẹ̀ mọ́bì kan gbogbojú ọjọ́ ṣe káwọn bá tún kú pé àti ẹ bá ẹ àtọ̀ǹkà kódà fẹ́ lọ gbàdúrà lẹ́nu bàbá torí pé wọ́n ti jáde káníwá ń tó bá tó mọ̀ ṣe kíni tí ó mọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ kẹsì mọ́jú ó yà ilé nu ìgbẹ́ tó bá lọ ń dúró kọ̀kọ̀ báyìí tèé tè lànà tọ́nà ọ̀sàlẹ́dì kan náà máa ń dé bẹ́ẹ̀ bí a lọ kó pa àbìjẹ̀nu bẹ́ẹ̀ àti ìfẹ́ bá ti tètè fún ọ àyíṣẹ́fẹ́ ẹgbẹ́gbẹ́ ọlọ́run lẹ́ẹ̀mẹ́sẹ̀ ọlọ́run ní ní ọdún tó takùlà nẹ̀wọ̀ ọlọ́run ní akínú ìjẹ̀mọ́ bóò ní òfin anípa ọlọ́tíra rẹ̀ mọ́rin kan ọlọ́wọlé akálùwà ọlọ́súnmọ́ náà ní ìsìláàmù fẹ́yẹ ìyẹn àlìmọ́ bùnú rọ́jà bù sọ fún amíkú wa iná máa yà fóònù fílmù sáàjì ti káàfù ìtọ́lọ́ ṣe lófin mọ́ṣáláṣí ni máa ń jẹ́ kúrà yóò tún jẹ́ mọ́ṣáláṣí ní àlàyé tó kàbí ìjúmà á kéèyàn níbà mọ́mọ́ fi júmọ̀ ẹ̀lẹ́ àtàn ṣe ti káàpù ń sẹ́ẹ̀dì kó ń lójú àkọ́kọ́ àjọwà ń júmọ̀ náà ni pé kálukọ́ bá kó kápẹ́ àwọn tó ṣẹ́kù torí pé káyọ̀ tó mọ́tọ́lá náà ní kí júmọ̀ náà wà ní wọ́n wà fọ́ọ̀sì láti wá kí mo júmọ̀ torí pé júmọ̀ ń dẹ̀ ọ̀ràn yẹn ti jáde wọ́n bá ti jáde ìgbèkò máa jáde lọ́kọ́ máa jáde bọ̀ ìyẹn ti tako

ìwọ ọlọ́run kírun déédé ọjọ́ ajé ilé ń kíra rẹ̀ mọ́nu lédè òwá kírun jẹ̀mọ́ yìí lọ ṣùgbọ́n tọ́tara ẹ̀gbọ́ ìyẹ́ ẹlòmí irú nǹkan bẹ́ẹ̀ ni wọ́n ń jọ lójú mọ̀lẹ́dẹ́ ẹ̀sìnkú àdúrà ológójì ọjọ́ kódà àwọn ẹ̀rí sámà pẹ̀lú àwọn ẹ̀rọ tó máa fi ń sára wọn pé ibi lẹ́nu ní owó ọ̀gán inú ilé tí ó wọ̀ yàrá àbúrò sílẹ̀ fún mani oúnjẹ tó máa gbé fún gan ara máa sílẹ̀kùn torí pé tó bá rí sámà àkádùn àti bàjẹ́ i káfùtà ń ṣe àjọ lọ lọ́rẹ̀ tẹ̀ẹ́sà àjọ ṣe ni wọ́n rí sánmà nígbàlá ti rí máa rí sánmà nínú ìsìláàmù yìí wọ́n náà mọ̀ pé ẹni tí ó ti pé ti kéèyàn máa ṣe ṣe jáde wá nílé sí àwa tó fẹ́ tó wà ó ọjọ́ tó kí ni ẹ ṣé yóò mọ́tẹ̀lẹ́ni ẹ̀ ń ṣe wàhálà tó inú máa jẹ́ lórí lójú tó máa fi fọ́ọ̀lù fún wọn káà kódà ọ̀sẹ̀ mẹ́ta ní pẹ̀sì jáde ilé àdúrà nẹ́wọ̀ nínú ilé àdúrà wo nu ìwọ́n tó ṣe tọ́lọ ní ọtí díẹ̀ tọ́lọ bá ní ọtí ládùúrà jẹ́ ó dájú ní ẹ̀ lọ sọtẹ́yìn bá bẹ̀rẹ̀ afẹ́fẹ́ yẹn fẹ́ sáǹtì tọ́lọ ó fẹ́ dájú kọ́ tọ́lọ nínú ìlànà tí ó ṣe Ramadan ní mẹ́wàá tí ó gbẹ̀yìn rẹ̀ yìí abẹ́lẹ́ ọba sọ́nà ọ̀sálà ọlọ́nkó fún wa ní iṣẹ́ rẹ̀ ṣe ó dọ́wọ́ kálukú wa gbogbo àwọn ìkẹ́tí máa ń ká èrò dúbá ní kábínà sí i lọ́dẹ̀ kò bá wọn fún mùsùlùmí tó fámìlì kóra wọn jọ lálẹ́ ẹlẹ́ fíìmù náfílà orúkọ sí tipalẹ̀ ló ní èjì kásùbà kátó wá lọ́pẹ́ lómi ìtún bá dé inú Ramadan yìí eré Yorùbá mu nínú àwọn ìkẹ́tí tó máa ń lọ́wọ́ à ń ṣẹlẹ̀ lásìkò yìí ẹ̀ntọ́ bá ń bẹ tẹlifíṣàn gbogbo ẹ̀ ní ọmọ ẹ̀rí ẹ̀rẹ̀ máa kọlù ẹ̀jẹ̀ kìíní kan ètò wọn náà wà á dé títì nu ọmọ náà títí bí ò bá jẹ tó lo sánẹ́lì yìí bóyá yóò bóyá èmi ló jẹ ájì bóyá ó jẹlẹ̀ ìdẹ́nu mi ò di ní ìtìlú gbogbo tí olóyè tó yẹ kó ṣe tí òrò ó ti tán kò ní rí kẹ̀kẹ́ ṣe wa kákíyèsí. bákan náà gbogbo alágbèsè ti dání tọ́ba ní tẹ̀lé méjì lọ́ọ́ lò tọ́ọ̀bá múra ọ̀dọ̀ wákàtí méjì. tó bá ní tẹ́lẹ̀ mẹ́ta wàá lò lórí ẹ̀ tó bá múra ọlọ́wà kàtí mẹ́ta bọ́ọ̀ ti ń bí mi. pé ìtọ́ ṣe ní bàdà gan ọdẹ mẹ́rin rí kò sọ pé ó ti di wa bẹ́ẹ̀ tó wà ní ti pélé àbí ẹ̀yìn tó tó pé ní wa àti tó wà nílẹ̀ ní gbọ́dá ti à ń lò ṣùgbọ́n tó ara wa níbi lábàbọ́ àjòkó ti fẹ́ jẹ ẹ̀rí facebook lọ́mọ síní àbí whatsapp lọ́wọ́ àbáwọn nǹkan mí náà sọ́wọ́ olórí ẹ̀ tó yẹ pé yóò àgbà gbogbo àsìkò tán ká kọ̀ǹtúrò ara wa ká mẹ́jẹ kí nǹkan yìí kọ̀ǹtúrò wa kàwa ní ká kọ̀ǹtúrò ẹ̀ kájẹ́ máa lè kùnà yìí tó jẹ́ máa wà láà ní kó mọ̀ yẹ kó ló máa ní ṣùgbọ́n bá bá tó wa dẹ́rù á lò ó síbi tí ó yẹ ká lò sí gbogbo tọ́lọ̀ fún wa náà á lè lò ó síbi tó yẹ ká lò sí nígbà tó yẹ ká là ń kọ̀ǹtúrọ̀ ẹ̀ èyí ni ó jẹ́ káwa náà lè rí lájá àwọn ìjọsìn tí ó yẹ kí a ṣe ìyẹn nígbà Ramadan ni àtìgbà tó ṣe ìgbà Ramadan abẹ́lẹ́ ọba sùpánà wa sàálà yóò fún wa ń ṣe ẹ̀rẹ́ ṣe kò sí rọrùn fún àánú àdúrà táwọn ṣe náà nù kọ́lọ́n kó ṣe dáadáa rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa tọ́lọ́ bá ṣe rọrùn fún yẹn a kò ní jọyàn lójú tí yẹn bá ń ṣe ṣùgbọ́n tí èèyàn ò tí ò bá rọrùn fún yàn yóò máa tóbi lẹ́gbẹ̀ẹ́ ni láti ṣe nǹkan tó kéré báyìí náà jọ́sìn gbọ́dọ̀ máa bẹ́lọ̀ kọ́lọ̀ kó ṣe dáadáa rọrùn fún wa tába tí wá ń ṣe ká máa bẹ́lọ̀ kọ́lọ̀ kó tẹ́wọ́ gbà lọ wa gbogbo tí wọ́n máa ń ba sẹ́yìn ẹ̀jẹ̀ inú rẹ̀ ní àdádálẹ̀ tó aṣọ fúnra lẹ̀ àbí kéèyàn máa fẹ́ bọ́ torí mú bèbè tí ń ṣe eré tí wọ́n fẹ́ bọ́ ẹ̀rí eléyìí yóò máa ba sẹ́yìn ẹ̀jẹ̀ kéèyàn yá jìnà gbogbo tẹ́tí ẹni kọ̀ọ̀kan wá ṣe kọ́lọ́mọ́tà àtẹ́wọ́gbà lọ́wọ́ wa kọ́lọ́m kí ó yọnu sí wa kọ́lọ́m kó ṣe wá nínú ẹ tí ó túlẹ̀ nínú gbèkú ìyà nínú sábà bíi Ramadan tí à ń gà yìí abẹ́lẹ́ ọba sùpánà wa tààlà ọba aláforíjì kọ́lọ́mọ́tà àtòrí rẹ̀ jù wá àwọn gbà rẹ̀ náà lọ kọ́lọ́m jẹ́ kẹ́mi wa lẹ́yìn oṣù